ẹ̀gbọ́n mi Àtàbàtúbú Àtàbàtúbú. kí ni gan tó bẹ parú mi parú mi bíi pé bá parú mi bíi pé mo dákú kí ni kí ló ṣẹlẹ̀. ẹ wá jọ mo ní good news fún yín ẹ̀gbọ́n mi dé dé ẹ̀gbọ́n ayọ̀ ẹ̀gbọ́n mi káàbọ̀ ẹ̀gbọ́n mi wọlé dé ẹ̀gbọ́n mi ṣèwọpẹ kàrọ ẹ̀gbọ́n mi. olúwa ṣeun olúwa ṣeun ńlá ah. tẹ́nì kankan ò lè ṣe bàbá ti ṣe ọ́ ah, nítorí náà mo yìn ọ́ ṣe bàbá ẹ̀gbọ́n mi at last give me five you are a darling ẹ fún mi five ẹ̀gbọ́n mi. Oh, God bless you, ẹ̀gbọ́n mi. God bless you. Gbogbo nǹkan tẹ́ bá ń dá lé lórúkọ Jésù a máa yọrí sí rere. Àlọ́ àtàbọ̀ yín bọ̀ náà máa bá mi pamọ́. Ẹ máa lọ́ọ̀rẹ́ ẹ máa bọ̀ọ̀rẹ́. Irí máa dùn kálẹ̀ ní. Mi ò sí mood tó ń bá bọ̀ yìí. Gbogbo eléyìí tó ń ṣe ayé ò ṣe mí o. Ẹgbẹ́ ti yọ̀ ṣùgbọ́n mo tún pè fún yẹn tó ń kọ́ sí. Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ gangan tó ń pè mí bíi pé mo dáko? Ṣé nǹkan mi wà ń bẹ̀ ni? Kí la rí gbọ́ láàárọ̀ tó ń ṣe bẹ́ẹ̀ tó náà? Ẹ stop jọ ṣé àgbàlagbà yìí ẹ̀ wá lè separate téèyàn bá wà good mood àti téèyàn bá ń pè fún nǹkan tí ò dáa. Èmi ò sí mood tẹ kí ló ṣe ẹ sùn dáadáa kọ́ ṣé kìí ṣe pé tún ṣe midnight call torójú yín pọ́n ni mo ṣe sọ bẹ́ẹ̀ láàárọ̀ kùtùkùtù. mi ṣe midnight call. mo bóyá bóyá báyọ̀ sọ̀rọ̀ lóru mo ṣe ń béèrè. ní omi ìrọwó pè lójú ọ̀sán màá máa wá. irọ́ midnight call ló ṣe tẹ́ni tí ò bá lówó lọ́wọ́ o mo à lè sọ bóyá àbí bóyá ṣe ṣòru mọ́jú. ìṣòro yẹn. ìṣòro lẹ ṣe. àdúrà. ẹ̀gbọ́n mi Congratulations! Congratulations! Gàdìdì gàdìdì pa kúrú ṣúgà. Ẹ̀gbọ́n mi ẹ̀mí márùn-ún. Ọlọ́run inú mi dùn, ayọ̀ mi kún. As in mi believe pé èèyàn as in on a day like this irú ọjọ́ ìní ìbáyìí ó tún máa wáyé inú mi dùn ẹ̀gbọ́n mi. Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ Olúwakẹ́mi? Ẹ̀gbọ́n mi, I'll miss you. Ọlọ́run ẹ̀gbọ́n mi, I'll miss yín. I'll miss you. Ẹ fẹ́ kí n mọ̀ tẹ́lẹ̀ mo ti mọ̀. Ah! Ọ̀nà padà ṣí fún mi. Olúwa ṣeun. Ah! Ẹ̀gbọ́n mi, I love you. I love you. Ẹ bá ń bẹ̀ náà. Kí ni gbogbo eléyìí? Ó ní mi sí mood tó gbé wọlé láàárọ̀ yìí. Nǹkan tó ń ṣe mí kọ́ ló ń ṣe ọmọ yìí. Kí ni ẹ sọ fún ẹjọ́ ẹ bá ń bẹ̀? Ó sọ nǹkan tó ń ṣẹlẹ̀ fún mi gangan. Ewo ńlá gbogbo tó máa gba gbọ́gbùlọ́lé olóró ló sọ nǹkan tó bá wà ń bẹ̀. Kí ló ṣẹlẹ̀? Ṣé transfer account ẹ̀gbọ́n mi tó mọ̀ ṣe mí ju kọ́ ṣe owó transfer lọ gbẹ̀gbọ́n mi ṣe mọ̀ pé mo love yín Hmm? as in ní gbogbo ilé ayé yìí mo lè ever láyé mi regret pé ilẹ̀gbọ́n mi láyé láyé irọ́ as in mi lè regret gbogbo tí bá dé báyìí i'm always proud of you a lè máa ja o but ẹ̀gbọ́n mi you are the best hmm. nínú kéèyàn lẹ́gbọ́n tó yáyì ẹ̀gbọ́n tó wúyàn lórí ẹ̀gbọ́n téèyàn fi ń tọrọ ẹ̀gbọ́n ah. ẹ̀gbọ́n mi you are the best ẹ̀wọ́ ẹ̀ ní ṣọ́kú ní kékeré ẹ̀ ní kú ní èrè ẹ̀ máa hmm. dàgbà ẹ̀ máa ṣẹ̀gbọ́n mi kalẹ̀ alẹ́ ah, àwọn ẹ̀gbọ́n mi ah, at last ẹ padà wúlò fún mi. lémi náà àìgbọ́n mi. ọ̀rọ̀ ìyá mi gbọ́ ah. mi abẹ́wò àgbà mo ní mi sí mú dùn ọmọ yìí àfipá tó kéyìn mi síta bí ọmọ ìjọ mẹ́jọ. ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi kí lẹ lè ṣe bìdá mi ṣé o púpọ̀ síbi tẹ́ ṣe wà yìí ẹ rí i pé oúnjẹ yìí ti rẹ́dì lára ẹ̀ ẹ̀ notice mo ti máa ń ṣe favourite food yín oúnjẹ yìí ti rẹ́dì kò síbi tẹ́ lè lọ́ọ́lẹ̀ ayé ẹ̀gbọ́n mi ẹ bá wọ ẹ̀yìn èmi lẹ́ẹ̀kẹ́ now please tell me what is there Gongo, kini ni nǹkan gongo. ṣẹlẹ̀ gangan. ẹ̀gbọ́n mi inú mi dùn ni. ẹ bóyá mo rò ẹ o mo mọ̀ pé kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan ẹ̀sà yìí ti pọ̀ jù èmi tó yẹ pé ẹ̀gbọ́n rẹ̀ àbágbọ́n ṣẹ́gbọ́n rẹ̀ àbágbọ́n tó máa ń bú mi tó gbìyànjú dẹ̀ mọ̀ pé ó máa ń bú mi mo ti gba kámú kí ni tó ṣẹlẹ̀ láàárọ̀ yìí kí ló fẹ́ gbà onídòwó ó fẹ́ raṣọ ó fẹ́ change ti tolóṣooṣù ó fẹ́ rà <laughs> ẹ ok wọnú ẹ. kẹ́dẹ̀ máa wọ ẹ̀gbọ́n mi tọrọ mi tẹ̀ nídòwó bàtà mi ò ní mi ò ní patí tí mò ń lọ bọ̀dẹ̀ gbọ́ mi láti jọ́ tí mo ti délé ayé tí mo ti mọ̀ pé mọ́ mi ìṣe ọlọ́kọ̀ àwa méjèèjì wálé ayé èyí nínú mi dùn jù ah ẹ̀gbọ́n mi ọlọ́run apọ̀ yín lé. kí ló ló wá ṣe. ah mhm, ẹ̀gbọ́n mi ò mí sí ẹ. ẹ̀gbọ́n mi bó ṣe wá hmm. da ẹ má tẹ̀lé wá sọ fún mi ṣe fẹ́ sá fún mi. àtàbàtúbù ah, talitali kí lẹ tọ̀nà ọ̀fọ̀ ẹ ṣàlàyé ó dàbí gbà pé yá dùrọ̀mù mi bàjẹ́ mi gbọ́kọ̀ tẹ̀ ń sọ mi ò gbọ́ mi ò gbọ́. ó lé mi ò ní interest àti lọ máa gbé lamẹ́ríkà gbígbé lọ́hún ọlọ́dún ogún ọdún ọlọ́dún mẹ́wàá ọlọ́dún kí ló dé. ó da tẹ́ ẹ̀ bá lọ ṣé ìgbà tó wá sọ pé ẹ̀ ní interest ṣé wá fi orúkọ mi fill up. orúkọ ẹ fill up. ẹ ṣe wá. gbogbo àjọ máa dó tìlú ìmọ̀ àbídá ni. àwọn ah, ti padà gẹ́ẹ̀tì ẹ̀gbọ́n mi. Ah, ah, àtọ̀mọ̀tún ṣe ọmọ kan tẹ̀ ń sọ ṣá abẹ́ ẹ̀ mọ̀ nǹkan tí ah ọlọ́run máa ṣàánú fún mi o àtàbàtúbú irú ìwà olè ń wù kí lè jẹ́ máa ń ṣe bí ẹni tí ò tiẹ̀ tí ò tiẹ̀ tí ò tí ò ní kinní báyìí kí lè jẹ́ máa ń ṣe báyìí. ṣé ìgbà tẹ́mi bá lọ tí wọ́n lọ táwọn lọ títọ̀ ń lọ àwọn ogun ló fẹ́ kù sílùú yìí nígbà nílùú yìí máa dáa àwọn ogun ló máa túlù ìṣe máa gbọ́ kì í ṣàwọn tẹ́wọ́ àwọn ọ̀fíṣà gọ́ọ̀mẹ̀tì ọ̀fíṣà nìkan ló túlù ìṣe àwọn individual àwọn èèyàn kọ̀ọ̀kan náà ní nǹkan táwọn à ń ṣe níbi tèmi wà yìí ó ní nǹkan tí mò ń ṣe àwọn kan náà ń wò mí tọ́ pé wọ́n pátánà ayé wọn bíi tèmi wọ́n wò pé ok o bàtàbàtúbú ṣe ń ṣe bàtàbàtúbú bá lè méèkì ẹ̀ òun náà ti jìyà báyìí rí bàtàbàtúbú bá lè débi tó dé yìí tí í ṣe pé amẹ́ríkà ló ti lọ méèkì ẹ̀ then òun náà ṣe lè hope lèmi náà jẹ́ fáwọn kan wọ́n ti mọ̀ sọ́fẹ́ yẹn. gbẹgbẹgbẹgbẹ panudé jọ kẹkẹkẹ dẹ trap yìí dànù hope sọnù o ta ló tọrọ hope lọ́wọ́ yìí ẹ̀yin tẹ́ jẹ baálé àdúgbò tẹ́ tẹ́ jẹ chairman àdúgbò tẹ́ sọ pé wọ́n wo yín ràn kí ló kọ́ ìpọ́pọ́ àwọn aráàlú fẹ́ travel out tẹ́ ìrà kúrò títà ìrà kúrò kí ló kọ́ yìí adékòrò pa mọ̀lẹ́bí tí wọ́n máa parun káwọn lọ síbi láti máa jẹ̀gbádùn kí ló kọ́ nǹkan fámìlì bòmí. àtàtì ìwé wo mi ò lẹ́kìí bẹ́ẹ̀ máa ṣe o abẹ́ta kẹ́mú fóònù kẹ́ pé bọ̀dá yẹn o ẹ̀ pọ̀ bọ̀dá yẹn o. mo ní ìbéèrè kan fún ẹ now the America tẹ́ ń pariwo ẹ̀ London tẹ́ ń pariwo eh, Germany tẹ́ ń Canada tẹ́ ń pariwo ẹ̀ àwọn ọmọ onílùú yẹn dá mi lóyún ìbéèrè mi o jọ tó bá jẹ́ pé gbogbo náà ló táwọn náà fìlú wọn lẹ̀ àwọn wo ló fẹ́ bá wọn túlù wọn ṣe o. àtẹ̀bàtúbú ẹ gbàgbé ibi tó fẹ́ bá wọn ṣe rí abroad bó ṣe wà yẹn ọlọ́run ló ready made ni ọlọ́run ló sọ lóyìnbó di bẹ́ẹ̀ àwọn tó lọ́ọ́ dẹ̀ kó síbẹ̀ láwọn tó wà nídìí gọ́ọ̀mẹ̀ntì wọ́n lọ gbogbo nǹkan tí wọ́n ní wọ́n lọ rí wọ́n lọ ọpọlọ wọ́n lọ resources wọ́n lọ owó wọn wọ́n lọ gbogbo nǹkan tó ní. indirectly àwọn tó jẹ́ titi wa ní nàìjíríà àwọn yóò lọ wọn lórí wọn lórí wọ́n jẹ́ máa sọ́jọ́ máa sọ jẹ́ kí n sọ kíni kan fún ẹ sórí tíṣà téèyàn ò bá like tíṣà tó o bá ti like o lè pass the subject ẹ báwo ló ṣe fẹ́ pass the subject ẹ. ẹ̀gbọ́n mi okay fine very good. tíṣà tó o bá like o lè pass the subject ẹ. kí ni kò tẹ́ ẹ ṣe aláṣọ. yes tí o bá ti like ìjọba nàìjíríà tó dẹ̀ máa gbàdúrà fún wọn wípé kí ìlú ìdá kódà tọwọ́ ìwọ náà dá kódà alátọwọ́ tiẹ̀ náà then wẹ́wẹ́wẹ́wẹ́ ẹ̀gbọ́n mi wọ́n complain pọ̀ mẹ́kẹ̀ nàìjíríà ẹgbàgbé wọ́n complain pọ̀ mẹ́kẹ̀ nàìjíríà. ok ẹ̀gbọ́n mi látìgbà tẹ́ ti dé nàìjíríà tó ti bí tó ti forí sọlẹ̀ sílùú yìí kí ni kan tẹ kí ni kan kí ni kí ni kan kí ni kan tí fífọrí sọlẹ̀ sínú ìlú yìí kí ni kan tó dà fún yín ẹni sùn ẹjẹ kì í sọ̀rọ̀ dúró níbi tó dé yẹn dúró níbi tó dé sọrí èmi máa sọ fún ẹ tọmọdé ọba mẹwẹlẹwẹ tí òmùwẹ lówẹ máa jẹwẹ sọtún máa jẹwẹ sọtún fún ẹ ní now hold on wáì tí wọ́n fi lọ́jọ́ súná mi tán máa sọ mí lórúkọ ọláyínká yìí wáì tán fi pè mí ní clinton àbí richard àti tó pè mí lórúkọ ní ní ní ní ní belton àti tó pè mí ní ní ní ní ní ní ní ní ní ní ní ní don don don zenith wọ́n pè mí ní ọláyínmíká babatayo ọmọfọ́gá àtàbàtúkú ní great kì í ṣe lásán ọlọ́run tó forí mi sọ nàìjíríà ó mọ nǹkan kan tó ná mi wá ṣe bí èmi ni máa discover ara mi lára discovery yẹn náà dẹ̀ rẹ́. wọ́n sọ̀rọ̀ ọ̀fẹ́ fẹ́ mi tó bá láyé ìfẹ́ wọ́n tó ń jẹ́fẹ́. kí lẹ́ tó ẹ̀gbọ́n mi kí lẹ mọ̀ tó ń jẹ́fẹ̀ẹ́ ṣẹ́yìn tẹ̀tẹ̀ lọ́ọ̀bù àbúrò yín ẹ̀ lọ́ọ̀bù mi ni ìtọ́jú tẹ bá lọ́ọ̀bù mi ni ìbẹ̀lẹ̀ tí mo kọ́kọ́ fìfẹ́ hàn orúkọ mi lẹ máa fi sí bẹ́sẹ̀ lẹ́ẹ̀ lọ́mọ ẹ̀ wúkẹ́ ẹ̀sẹ̀ bá lọ bẹ́ẹ̀ lọ tó bá wọ́n bá wù yín ká kú fún nàìjíríà wàhálà tí yín nìyẹn ó yẹ kẹ́tí ẹsẹ̀kẹsẹ̀ tẹ́ tílẹ̀ lọ yẹn ìbẹ̀lẹ̀ tí máa fi ìfẹ́ hàn ẹ wá sọ pé kẹ̀bẹ́ mi ò ṣe lọ yẹn o àbúrò mi o olórí olúwa kẹ́mi yọ̀dá o ẹ forúkọ mi sí ló bá tọ́ tó bá pẹ́ gbà ilẹ̀ wá jókòó síbi tẹ́lẹ̀ lọ tẹ́lẹ̀ ṣùgbọ́n mo ti fẹ́ forúkọ ẹ sí ìgbà ẹni mo máa mọ̀ pé tòótọ́ tòótọ́ nàìjíríà ṣe kú fún o ẹ̀gbọ́n mi máa jagun ṣẹ́gun kẹ́mi máa bá tẹ̀lé lọ gbogbo pẹpẹpẹpẹpẹpẹ yìí ó sì wúlò fún nàìjíríà. ká ló lọ ṣe lọ́ọ̀ ni gbogbo pẹpẹpẹpẹ yìí kọ́ ló máa ń ṣe nínú court ó máa wúlò fún nàìjíríà. ọlọ́run mi jẹ́ mi ò ṣetán tí mo fẹ́ sọ tòótọ́ kọ́ bẹ́ orí mi dànù láyé ẹ̀wọ̀n àjọ ìwọ ló pa kò sẹ́ni tó ń ṣe yẹn kò sẹ́ni tó ń ṣe yẹn ìlú iṣẹ́ máa dá ó máa dá ìlú ìwọ ló ń da ẹ̀wọ̀n ẹ̀jọ̀ gbogbo yàrá lé ọ̀rọ̀ yìí sìn kì í ṣe ọ̀rọ̀ mi bẹ́ẹ̀ gbọ́ mi sọ ẹ ní láti bẹ́ẹ̀ mi sọ. ìwọ kò bára ẹ sọ̀rọ̀. àwọn olórí ẹ̀yẹ ti wọ́n máa bá mi bá yín sọ. ẹjọ́ gbogbo ẹ̀yà ara ní ẹjọ́ torí ọlọ́run. àwọn oṣàdọ́rùn mọ̀ ọ́tọ́ ṣe mo parọ́ ni. nàìjíríà ó tọ́ ó ṣe kú fún ìlú bàbá wa ni tọ́gùn bá dé ogun olófẹ́ lé wa kó ń lu wa. ọ̀rọ̀ tó sí lẹ́nu ẹ jẹ́ kí n lọ béèrè lọ́wọ́ àwọn aráalé ọ̀rọ̀ tó sí lẹ́nu ẹjọ́ gbogbo ẹ̀yà ara lé ẹjọ́ torí tọ́lọ́run ṣé nàìjíríà ṣe kú fún tòótọ́ ẹ̀yin nìkan lẹ lè bá mi dá sí ẹ̀yin nìkan lẹ lè bá mi bá ẹ̀gbọ́n mi sọ̀rọ̀ kí wọ́n gbọ́ níbi tí wọ́n ti máa gbọ́ nàìjíríà ṣẹ́kù fún ọ ó yẹ kí gbogbo apákẹ́ ara wa ká travel out ni bẹ́ẹ̀ ni ẹ jọ ṣé nàìjíríà ṣẹ́kù fún ihun tí wọ́n bá sọ ibẹ̀ láti máa judge ẹ ká lọ gbọ́ ọ̀kan táwọn ará lè máa sọ ẹ̀yà títa ni wọ́n ń bá yín sọ ẹ̀gbọ́ àfi ká máa jẹ fìlà kiri bí ẹlẹ́mu ìgbà tá wá ṣunú kọ́ ẹ̀gbọ́n mi ìgbà tá ṣunú kọ́. ṣé bó ti gbọ́ ọ. gbọ́ kí ni. ṣé bó ti gbọ́. sẹ́yìn ò gbọ́ ni. náà ṣé ẹ̀yin kó etí yín sínú abẹ́tí ajá tẹ̀wọ̀ sínú fìlà tẹ̀wọ̀ ẹ̀yin ò gbọ́ máa rude sí ẹ̀gbọ́n mi mo máa rude máa rude torí ẹ máa rí ọ̀tọ̀ ọ̀rọ̀ ńlẹ̀ bá ẹ̀ ní ẹ̀ ní ẹ̀ ní sojú abẹ́kọ̀ máa rude ṣé iná ti gbọ́ ẹ̀dẹ̀ níṣẹ́ mo ti gbọ́ ṣé etí ti yín ò ṣí ni wọ́n mo ti gbọ́ ẹ kú fún nàìjà mi mọ̀ ọkọ tí wọ́n mi bí yín fún tó jẹ́ mi nìkan ni wọ́n bí. jẹ́ kí n sọ kọ̀ọ̀kan fún ẹ nígbà tó ń pẹ́ńtú pẹ́pẹ́pẹ́ pẹ́ńtẹ́pẹ́pẹ́ nàìjà ò dáa nàìjà ò dáa ìlú yìí ni gbogbo àjọ wa nǹkan kan tó ṣẹlẹ̀ tán pariwo xenophobia xenophobia xenophobia nígbà tí nígbà tí nǹkan ṣẹlẹ̀ lọ́hùn tán nàìjíríà ò da nàìjíríà ò da ibo làwọn arábí padà sí. ẹ̀gbọ́n mi rọlẹ̀ fipá. ibo ló padà sí o. ó yẹ kí lè dá ó yẹ kí kọ̀dá mi lóhùn. mo á dá yín lóhùn nàìjíríà ò da o. nígbà tí òde lé wọn tí àjò lé wọn ibo ló lé wọn padà sí torí òsèlú pàkẹpẹkẹ jẹ́ kí wọ́n sọ kíníkan fún ẹ ara nǹkan tó mọ̀ ni wípé àìní ìfarabalẹ̀ àìní ìfẹ́ ìlú ara ẹni bí ọdún márùn ọdún mẹ́ta ó fáwọn kan sílẹ̀ ẹni abẹ́yà ṣùgbẹ́ka nígbà yẹn ní ìsìn bí erébèrè ṣùgbẹ́ka wọ́n ti upgrade wọ́n pẹ̀lú àwọn kọ́bùlà wọn náà ti ń dísẹ́ àbàtà fúnra wọn wọn kó bàtà wọlé látọ̀ mọ́ náà ẹni tó filẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ń so bàtà nígbà kan ti ń so bàtà five naira ó ti ń ta bàtà ẹyọ kan thirteen thousand ten thousand ní ìsìn ẹni tó lóun lọ sílùú òyìnbó xenophobia ti padà lé wálé kì í sọ ní xenophobia nìkan àtàwọn other places jẹ́ kí ilé ẹni nílé ẹni ìlú ẹni nílùú ẹni kò síbi tó fẹ́ dàbí ìlú tó lọ́ọ́ bá wọlé. ẹ̀yin tẹ́ ń bá mi jẹ́rìí ẹ̀yin tẹ́ ń bàlùjẹ́ tẹ́ ń support corruption ẹ̀yin rè ẹ̀yin tẹ́ máa rí òótọ́ ọ̀rọ̀ lẹ̀ tí ẹ̀ ní sọ ẹ̀yin rè. lọ́nà wo. now let me now tell you. mo ń gbọ́. bẹ́ẹ̀ ṣe pariwo xenophobia xenophobia xenophobia xenophobia o púpọ̀ náà wọn tó jẹ́ pé wọ́n wà ní South Africa hmm. díẹ̀ ní bá a ṣe ń sọ yìí wọ́n sì wà bẹ́ẹ̀ wọ́n kọ̀ wọn wálé àlọ́ hmm. pé wọ́n gbé pléènì lọ lárí àràbọ̀ bóyá wọ́n kó wọn wá o bóyá wọn kó wá ẹgbẹ́ mi. àwọn kan ẹgbọ́n mi gbọ́ ẹgbọ́rọ̀ níbi tó yẹ kẹ́ ti gbọ́ people are still in South Africa because economy ìlú wa ò dá wọ́n prefer kí wọ́n kú sí ìlú onílù dan kí wọ́n wá kú sí ìlú tó jẹ́ wípé ọmọ bá ń jẹ ó ń ṣe bí ẹrú ọmọ bá ń ṣe bí ẹrú nílẹ̀ Nàìjíríà yìí ó pè wọn kí wọ́n wà ní South Africa people are still in South Africa if you must hear now ìlú wa Nàìjíríà ò ní tìjú ni tí nàìjà bá ní tìjú ẹ̀yin tí ẹ sọ̀rọ̀ ṣọtọ sí yín nígbà tó lórí ìlú wa nọ́mbà wọn ìlú wa tẹ pé hospital tó dángájá gò sí Nàìjíríà yìí àní àní àní good infrastructure kankan àní àní good law àní kankan ẹgbọ́n mi jẹ́ sọ̀rọ̀. bó ṣe máa máa rí lọ́kọ́ lélẹ́yìn ọba kó sì máa jẹ ọba kó sì máa jẹ kó máa lọ́rọ̀ ọmọ ẹ̀kúnnù lọ́kàn kò ní máa rí lọ báyìí agbájọ owó la fi ń sọ ìyàjẹjẹ ọkọ̀ ògbẹ́rù àwọn tẹ̀ ń sọ tẹ̀ ń sọ èèyàn ni àwọn náà ẹlòmíì ní good intentions lọ́kàn kó tó débẹ̀ ó débẹ̀ náà ló di nǹkan míì mọ́ ọ lọ́wọ́ àmọ́ pẹ̀lú àdúrà wa pẹ̀lú àfojúsùn tó dáa bíkílẹ̀ ni mo sọ gbogbo nǹkan sì máa dáa nígbà tí wọ́n bá lọ tẹ̀mí bá lọ sórí hmm, amúkútẹ́rù ọ̀wọ́ olókè lẹ́wọ̀n ẹ̀wòsàlẹ̀ now ẹ já padà sílé ìjọsìn ẹjẹ́ ti ṣe láti no káti ètò délé ìjọsìn ẹjẹ́ bẹ̀rẹ̀ láti inú yàrá wa wo wọ́n ń sìn ní ìsìn wàá máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ bí pàtó pé bí pé bó ti di gbàkọ́lẹ̀ lọ́wọ́ ẹ ara àbàjẹ́ náà ni ilé lálẹ́ tí ń kẹ́sọ̀ lóde ní àwọn tó wù ẹ ẹ̀kọ́ wò náà rí kọ́la rẹ̀ wàá sọ̀rọ̀ sẹ́gbà ìṣàkà arábí tó ti bẹ̀rẹ̀ náà nìyẹn now láàrin ìdíbẹ̀dọ̀ ibẹ̀ ọkọláya ibẹ̀ nídìílé ti ń bẹ̀rẹ̀ ibẹ̀ làdúgbò ti bẹ̀rẹ̀ àdúgbò ló di ìlú ìlú ló di ìjọba ìjọba ìbílẹ̀ ìjọba ìbílẹ̀ ló di ìjọba ìpínlẹ̀ ìjọba ìpínlẹ̀ ló padà di orílẹ̀-èdè ilé láti tẹ̀sọ́rọ̀ ni ẹja àtúnṣe láti ilẹ̀ ẹja kó láti ilẹ̀ ká kó láti ilẹ̀ ìlú ìṣìbàdà tèmi nìyẹn. without due respect. mo ń gbọ́. Hmm? látijọ́ tí mo ti gbọ́njú tí mo ti mọ̀. ṣé. pé yẹ́sọ à ń kọ́ àwọn gómìnà ń jẹ o mhm. bọ́dì ń jẹ o mhm. parliament ń jẹ o mhm. president ń jẹ o kábírì cabinet ń jẹ o ẹ jẹ́ n sọ̀rọ̀ ẹ má dà mí láàmú ẹ jẹ́ kí n sọ. nígbà